àmọ́ sí sunan Tirmidhi lónìí arantí imaamu Tirmidhi wí ni pé man kana fi baytihi hadal kitab faka annama fi baytihi nabiyun yatakallam man kana fi baytihi hadal kitab faka annama fi baytihi nabiyun yatakallam àwọn náà wà ní ẹni tí ó bá lè sọ gbogbo hadithi yìí bá nàbì tí ń kírun. فقد صلى كما أمرنا رسول الله صلى الله عليه وسلم أبو متن الحديث صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا كبر في الصلاة سكت هنيئة قبل أن يكره فقلت يا رسول الله بأبي أنت وأمي أرأيت سكوتك بين التكبير والقراءة ما تقول قال أقول اللهم باعد بيني وبين خطاياي كما بعدت بين المشرق والمغرب اللهم نقيني من خطاياي كما ينقى الصوب الأبيض من الدنس اللهم اغسلني من خطاياي بالماء والثلج والبرد عن أبي هريرة رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا كبر في الصلاة سكت هنيئة قبل أن يقرأ abu huraira kí ọlọ́run kó ṣe àlékún ìyọnu fún àti gbogbo àwọn sọ̀hábì anábùwà muhammad sallallahu alayhi wa sallam ọ̀nà gba hadith alákọ̀ọ́kọ́ títí òní yìí wá. abu huraira ní nínú tí òun ṣọ́ nínú bá anábùwà muhammad sallallahu alayhi wa sallam tí máa kírun òun ni pé bá nabi bá wọ̀run ìdá kábàrà fi sọ̀lá tá nabi bá ṣe takbiratul ihram èyí ò ní allahu akbar tí àkọ́kọ́ tá a máa fi wọ ìran Abu Hurairah lẹ́yìn tá nabi bá kábàrà yìí tán sákàtà hùnàyí àtàn òun máa rí i pé anabi sáré bẹ̀rẹ̀ fatiha kápẹ́sì eléyìí náà bọ̀rọ̀ ìmáàmà tá à ń sọ bọ̀ ọ̀pọ̀lọpọ̀ lónìí ni ọmọ sunna anabi wa muhammad sallallahu alaihi wa sallam yìí abu hurera ni ń wuyì abu hurera ni bá anabi bá kábàràtà sákàtà hunayi atan anabi wa adakẹ díẹ̀ hunayi atan tí èsè yìí dakẹ tọ pọ. qabla an yaqra àká anabi o tó bẹ̀rẹ̀ sí ké nǹkan kan náà alukur'an alkarim ìyẹn ni pé kó tó bẹ̀rẹ̀ sí ké suratu alfatiha kana yaskutu hunayi atan. fakultu ya rasulallah abu hurera ni ngbà tó ń wá báyìí òun wá pe anabiwa muhammad sallallahu alaihi wa sallam pé ìwọ òjíṣẹ́ ọlọ́run bí abi anta wa ummi alẹ tí máa gbọ́ wọ́ọ̀rọ̀ yà bí ká máa rí ká kí ni tó máa bí abi anta wa àwọn sọ̀hábí a máa fi pọ́n anabiwa muhammad sallallahu alaihi wa sallam lé ìtumọ̀ ẹ̀ ni pé ayé òfudíkà bí abi wa ummi pé ibi tí mo fẹ́ràn wa anabi sallallahu alaihi wa sallam kọ́dà mo fi ẹ̀mí ìyá àti bàbá mi ntí ọba yá àṣẹ wà nábì kọ́dọ̀ tẹ̀mí lọ́rùn kó ṣe ìyá àti bàbá mi mo fà mí ìyá àti bàbá mi mo fi dí ntí ọba ṣe wà nábì sallallahu alaihi wasallam eléyìí fi hàn wá ipò wò lànàbí wá wà sallallahu alaihi wasallam lọ́dọ̀ àwọn sọ̀hábẹ́ rẹ̀ eléyìí ni báwọn ṣe fẹ́ràn ànábì wa Muhammad sallallahu alaihi wasallam yàtọ̀ fún kápá fẹ́ràn ànábì ká máa wá ṣe ń tà ànábì láà gbọ́dọ̀ ṣe àṣìlà fẹ́ràn ànábì wa Muhammad sallallahu ẹja ti di eléyìí kẹ́kọ̀ọ́ àwọn sọhábì anabi muhammad sallallahu alaihi wa sallam àwọn fẹ́ràn ẹdẹ bíi pé ntí ọba sí àwọn ntí ọba sí anabi kọsọ ma àwọn kó sí àwọn gan kọlá kó sọ bí àwọn kọmọkà anabi muhammad sallallahu alaihi wa sallam laburu abu hurera ní nwa yúbà anabi pé arọ ayita sukuta kabeina takbiri wal kiraa maada takul wàhákẹ́dà kanu àwọn sọhábì anabi muhammad sallallahu alaihi wa sallam ló jẹ́ kí islam ọ̀rọ̀ fẹ́ni tó wá díẹ̀ gbogbo ntí wọn bá rí tó rú àwọn lójú ń pa ẹsìn ẹsẹ̀kẹsẹ̀ ń wó bí anabi ni òjò rújú ẹnu pábò rẹra sá pé ọsà kíyèsí pé bá anabi bá kábàrà tán yóò tún wá dákẹ́ díẹ̀ ó lóun wá bíi pé máza àtàkù sọ ń dákẹ́ lásán ni àbí nǹkan kan bẹ tí ọmọ wíbọ bá dákẹ́ yìí àbí ọbọdọ àbúrò rẹra bí anabi muhammad sallallahu alaihi sallam bẹ anabi náà gẹ́gẹ́ bí n anabi sì fi kọ́ wa anabi ní islam ẹsẹ pé àwọn ìtàn wíyẹn yóò lé e kò lè yẹyìn àwọn kan ní àà ìsìláàmù yàkọ́ anabi ọ̀dáwọ́ bo nǹkan kan nínú ìsìláàmù pa àwọn kan ní wọ́n mọ̀ àwọn kan ní kí wọ́n mọ̀ mọ̀ ẹsẹ̀ kíṣẹ̀ báàbù rẹ̀ láti gbé anabi pé dídákẹ́ tó máa dákẹ́ yẹn ṣé ọ̀n dákẹ́ lásán ni káwa náà máa dákẹ́ bẹ́ẹ̀ abu ní tí òun wí anabi ló ní tí ń wí alayhi wa sallam kí ni máa wí náà ni pé allahumma ba'id bayni wa bayna khatayaaya kama ba'adta bayna al-mashriqi wal-maghrib ẹwà nfààní ńláńlá tábù òrera já já nfààní rẹ rọbì ọlọ́hu àánú ẹwà dúró àti anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam lóhùn máa ṣe anábì ní gbogbo ìgbà tẹ́ bá rí tóun dákẹ́ tóun wí jẹ́jẹ́ ni pé allahumma ba'id bayni wa bayna khataaya ọlọ́run ta gbogbo àṣìṣe àtẹ̀sẹ̀ mi ta ń kété sí mi yóò jìnà sí mi bí mo ti fẹ́ bá wọn ọlọ́run ọba sọ̀rọ̀ tí mo fẹ́ kírun yìí ọlọ́run ta gbogbo wa ẹ̀dá ẹ̀ṣẹ̀ mi yóò jìnà sí mi kàmá ba'adta bayna al-mashriqi wal-maghrib ní jíjìnà tí ò súnmọ́ anabi ni kò jìnnà tó bí wọ òun ṣe jìnnà sí ibùyọ rẹ̀ bẹ́ẹ̀ ni kọ́lọ́ wọn ta gbogbo ẹ̀ṣẹ̀ ń kété sí wọn. èyí ò ní kankan allahumma nakini min khatoyaya ọlọ́run dákun fọ mi máa ń bi gbogbo àṣìṣe mi nakini min khatoyaya bí mo ti fẹ́ wọ inú yìí gbogbo ti ń jásìṣe tí mo ṣe ọlọ́run fọ mi máa ń bẹ̀ kàmá yòóná kan fọwọ́l abiyadu mina danas bí ìgbà tá a bá fọ aṣọ funfun tó máa negi kó ń bi gbogbo ẹ̀gbin anabi ni bẹ́ẹ̀ ni kọ́lọ́wọ́ dákun kọ́ fọ òun náà kó n bí gbogbo àṣìṣe. allahumma ksilni min khatayaaya ọlọ́run dákun wá fọ mímọ́ jẹ́ kí n wà mímọ́ wẹ̀ mí kí n má kó n bí gbogbo àṣẹ gbogbo àṣìṣe bil ma'i wat thalji wal barad. yìí ìtumọ̀ kan náà ni torí pé omi náà ní máa di kíni ní máa di yìnyín sálíjù ntọ́ba sì jẹ́ sálíjù tọ́ba jẹ́ yìnyín kẹ̀ẹ́ gbóná yóò ṣe kíni yóò tutù náà ni àmọ́ àǹfààní tí ń bẹ ń bẹ lẹ́yìn ni pé ń bẹ ní pé bẹ́yàn bá fẹ́ bẹ lọ́n gbogbo ní téèyàn bá mọ̀ téèyàn lè wí tí ì sẹ̀sẹ̀ ọ̀dà ká máa wí bí àdúrà lànàbí òfin máa ń pẹ́ bẹ̀lì máa ìlàsán ọ̀nà wà máa ì wàfẹ́lìjì wàlbàrd ẹ wo àdúrà ńláńlá yìí tọ́pọ̀lọpọ̀ ọ̀ma dẹ́pọ̀ pàwọn náà ó lè láǹfààní àti máa ṣe sọ̀rọ̀ dàkún látòní lọ ẹnití ọba mà kọkọ aláhùnmá kò ṣe ntọpọ tọpọ bá kọlá bẹ́ẹ̀ yẹn ń dárun kí ma wí lẹ́yìn tí yẹn bá kaba ata kó tó ké suratul fatiha kọ́má ní bá aláhùnmá bẹyìn ní wa bẹyìn bayna khataayaya kàmá bá bẹyìn ní ba'adta bayna al-mashriqi wal-maghrib aláhùnmá naqqini min khataayaya kàmá yunaqqa al-thawbu al-abyadu min ad-danas اللهم اغسلني من خطاياي بالماء والثلج والبرد nabi wa بل sallallahu alaihi wa sallam عليه وسلم wi. nínú àwọn ahadithu míì kúmọ́ yàtọ̀ fún ahadithu tí àbí òrẹ́ rà ìwéra lè tún padà ká àtúnrí kà pé kọ́dà àdúrà yìí nìkan ká nàbì máa ṣe bá nàbì bá wà lórí ọ tọ́fẹ́ fi bẹ̀rẹ̀ ẹ̀rún kótó di kó ké suratul fatiha àǹfààní eléyìí ni pé ẹni tí léyìí bá lè díẹ̀ fún àbí kọ̀mọ́ omi ń bẹ tí ò tún ti ẹ̀gùn tó léyìí tá nàbì máa fi ni máa ṣe wọ́n ń pè ní du'aul iftitah àdúrà tá a fi sí lẹ́yìn tá a bá kábàrà tán lápèjúwe ànábì àmàwí ń gbà míì سبحانك اللهم وبحمدك وتعالى جدك ولا إله غيرك النبي àmà wíyùn náà ẹnu tí ń bẹ́ẹ̀ ni pé ọ̀kan lèèyàn الاستفتاء múnú gbogbo àwọn dùn áwòlì sèftà àyíwá ṣe dùn áwòlì sèftà yìí méjì àbí mẹ́ta lórí ìrun ara dùn áwòlì sèftà yìí tó tún wà lákọọ́lẹ̀ pa ànábì máa ń ṣe sallallahu alaihi wasallam pàtàkì jùlọ pa ànábì bá fẹ́ yẹn náà fi ṣe fìtà rẹ̀ ni pé allahumma rabba jibra'il wa wa mika ila wa israfil فاطر السماوات والأرض أنت تحكم بين عبادك آه، فيما كانوا فيه اهدني لما اختلف فيه إنك تهدي من تشاء إلى صراط إلى صراطك المستقيم nínú mẹ́tẹ̀ẹ̀ta yìí èyí tó bá wúyàn tó bá rọ̀yàn lọ́rùn ní kéèyàn ò fi ṣe kíni ìfìtá ìrun rẹ̀ àmọ́ kò lẹ́tọ̀ọ́ káwá pé mẹ́tẹ̀ẹ̀ta mo fẹ́ ṣe ànábì ò ṣe rí bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam ànábì ó wí eléyìí ńgbà báyìí bọ́bá dìgbà míì yóò wí eléyìí bọ́bá dìgbà míì yóò wí eléyìí bọ́bá báyìí bá náà bá fẹ́ kírun èyíkéyìí tó bá rọ̀ wá lọ́rùn nù adéyà sèptáhì Muhammad sallallahu alaihi wasallam kò séyìí tí tí ọba mu. irú ṣẹ́kùn òfin kì í òun náà oríṣiríṣi alifáàdù la nẹ́gbà muhammad sallallahu alaihi wasallam fi ṣe tashahud àtàyà tá a máa ṣe lẹ́lòmíì bàbá kan nù tíra mi ò lè rí i pé sẹ́ńtẹ́ǹsì kan àbí méjì ó yàtọ̀ sí ti ń bẹ nù tíra mi ó tún rí sí tashahud mẹ́ta tọ́wálátọ̀dọ̀ anẹ́gbà muhammad sallallahu alaihi wasallam àmẹ́yìí tó fẹsẹ̀ rinlẹ̀ tó lẹ́rìí jù òun ni tashahud ibn mas'ud òyìnbó ita abdullahi ibn mas'ud gbà wá èyí tó kọ́mẹ́ntù tashahud kò sẹ́yìn tí ọ̀ lẹ́tọ̀ kí n ṣe lórí ọ̀run àmọ́ ìtí lẹ́tọ̀ ni pé jẹ́ ń ṣe gbogbo ẹ̀pọ̀ lẹ́ẹ̀kan náà ànábì ò ṣe pọ̀ bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam. hadith ẹlẹ́ẹ̀kejì ọ̀nà aisha radiyallahu anha qalat كان رسول الله صلى الله عليه وسلم يستفتح الصلاة بالتكبير والقراءة بالحمد لله rabbil العالمين وكان إذا ركع لم يشخص رأسه ولم يصوبه حديث عائشة رضي الله عنها ìyànlá wa aisha kọlọ́n kọ́ yìí ti àlékún yọnu fún àti gbogbo àwọn ìyàwó àtàrà alẹ́ àti sọ̀hábì anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam aisha náà gba hadithi wọ́n fi ròyìn bá anabi ti kírun oní bá anabi bá fẹ́ kírun yastaftihu sọ̀láta bi takbir bá anabi bá fẹ́ kírun ìta àkọ́kọ́ máa gbọ́ tá a fi mọ̀ pé anabi ti bẹ̀rẹ̀ ẹ̀rún òun ní kíni التكبير اجاك جبو عدد اللي تاوى كذا في قيسين كتو كتكبيرة الاحرام قسم الاسلام عائشة الوبة يستفح الصلاة بالتكبير خاصة كفر وانجو نين اي كاسيتا كام واجوم سلاسي لا اله الا الله تركع في بقوم عائشة يستفح الصلاة بالتكبير النبي يوين كتو كتكبيرة الاحرام انت النبي في بوهنو هذه بيري كنا تكبيرة الاحرام سال نبي ونيدانيني àdìsí náà ní fi ń yí wa pàṣẹ àníyàn ẹsẹ̀ tó yẹ máa ṣe kíni tí máa wí jáde àkọ́kọ́ tí wọ́n máa gbọ́ gbọ́ lẹ́nu anabi sallallahu alaihi wasallam lórí òun òun ní kíni atakbir èyí ni kébé yẹn ọba dàníyàn náà ṣe lórí yẹn máa dàníyàn sí àkọ́kọ́ tí wọ́n gbọ́dọ̀ kọ́ gbọ́ pé alamọ́yé ti wà lórí òun òun ní kó ṣe allahu akbar gẹ́gẹ́ bí aisha radiyallahu anha ṣe wí. وكان يستفتح القراءة بالحمد لله رب العالمين banabuwa muhammad sallallahu alayhi wa sallam aisha ni bàbá fẹ́ bẹ̀rẹ̀ sí kéwú lẹ́yìn tó kábàrà tán àkọ́kọ́ ntáwọn kan máa gbọ́ òun ni kíni alhamdulilahi rabbil alamin ìyẹn ni pé kọ́dà àwọn yẹn gbọ́ bisimilahi rahman rahim ìtumọ̀ hadithu aisha ni àmọ́ wàá nù àwọn ahadithu mi léyìí tí ó sì takura wọn ẹwọ aisha ní sàn aisha rabi allah ni ó ní yastatiru salata bitakbir nta nabi máa fi bẹ̀rẹ̀ òun ni kíni atakbir ǹjẹ́ yẹn túmọ̀ fún anabi ẹ̀dá nìyẹn kò túmọ̀ rẹ̀ ìtumọ̀ ẹ̀ nípa kọ̀kọ́ ntí àkọ́kọ́ máa gbọ́ pé anabi ti wà lórí irun ntá kọ́ gbọ́ ni kíni atakbir ويستفتح القراءة بالحمد لله رب العالمين تركوا أحاديث توا جامع النبي محمد صلى الله عليه وسلم بيو باتي بسم الله لوريه يقولها سرا جيجل النبي ماوي صلى الله عليه وسلم نقع باي حديث عائشة رضي الله عنها oni wakana idà rọka lam yuskis ra'sahu wa lam yusawibu bẹ́ẹ̀ bá ké sóra tán àtọ́ké fati àtọ́ké sóra tán ntọ́kù náà ní kárùkù ẹ̀rí pé sifatu salati nàbí sallallahu alayhi wa sallam òun là ń kà lọ́wọ́ ẹsẹ̀ ẹsẹ̀ bá nàbí tí kírun ní àwọn àhàdìtì yọ kọ́ wa bàbá kú lórí kẹrẹ àtọ́ké ló ọkù kárùkù Aisha ń júwe fún wa bó la nàbí tí rùkù lórí wọn ó ní bá nàbí bá rùkù lam yushis tẹ́sí wàá ń rùkú wọn náà mi sọ wíwò ẹ̀ sí ní rí kọ́ wá tẹ orí òun lọ́lẹ̀ kodoro walakin bayna dalik aisha nígbà nabi ti ruku sallallahu alaihi wasallam láàrin pé yẹn náà rí tó sì lóun wá ń ruku tá a máa rí tẹlomi máa ṣe yẹn àbí tẹlomi ó sì wá torí kọlẹ̀ kodoro bí bàtọ́ fẹ́ dorí kodo káà náà yẹ kúnnù bayna dalik láàrin méjèèjì yìí là nabi máa dúró òun ni àlọ́ ìlànà àwọn àfáà ni wọ́n fi ṣe stẹ̀mbáàtù pé ntẹ́ yìí wọ́n fi mọ̀ pé rùkú yìí ń bá ta nẹ́gbà muhammad sallallahu alayhi wa sallam mu òun ni pé bọ́ ọba ní kẹ́nìkan bọ́ wo bẹ́ẹ̀ ò lẹ́yìn rẹ rí ń bi rùkú wọ́n ṣàpèjúwe rẹ̀ pé kọ́dà bí ìgbà tó kéde yẹn bá da omi sí i kò ní lọ wájú kò sì ní sàn wá ẹ̀yìn ó ṣe déédé bẹ́yìn náà dáálí kanu anabi egbori òkè anabi sì wá kan orí mẹ́lẹ̀ tí gbígbà téèyàn da orí kodò lórí yẹn gbogbo méjèèjì yìí ni ká jìnnà sí wàkánná yẹ kó bẹ́yìn náà dáálí láàrin méjèèjì yìí lèèyàn máa lèyàn máa rúkú bàbá wà lórí rúkú. وكان إذا رفع رأسه من الركوع لم يسجد حتى يستوي قائما يستوي قائما صلى الله عليه وسلم عائشة نبى النبي تي كوني bá nabi bá dìde kó lórí ruku anabi yẹn dìde lórí ruku kó sì lọ lẹwọ nínú tọpọlọpọ nkí lónìí hata yasawiya kọ ìmà aisha látún wá rí tá nàbí ó tún dìde dúró bó ṣe dìde dúró lákọ̀ọ́kọ́ nígbà tó fẹ́ ké fatiha àṣetúláàsì ni kì í pé kéèyàn ọmọ wa ti jẹ́yìn wọn nà tako ti sáré lọ torí ìforíkalẹ̀ eléyà ọba àwọn tà nàbà muhammad sallallahu alayhi wa sallam ọ̀hún aisha sàlàyé fún wa yìí bá a nà bá fẹ́ kírun bí a bá gbórí kò ń bí òkú kórí kò ń dúró dáadáa ẹ̀rí pé bá aisha bá ní hata yakun títí tí ó fi dúró ìdúró náà nù àmọ́ ṣe tàkìlù rẹ̀ pé hata yastawiya kọ́ ìmọ̀ tí ó dùn dáadáa tí èsì pé dúdú àwa tó ń bẹ̀rẹ̀ díẹ̀ hata yastawiya kọ́ ìmọ̀ bá nàbì tí kírun nìyẹn sallallahu alayhi wa sallam. وكان إذا رفع رأسه من السجدة لم يسجد حتى يستوي قاعدا bákan náà nù ntaari ka nù lànà bá nàbì tí ń kírun sallallahu alayhi wa sallam aisha ní bá nàbì bá forí kalẹ̀ ta kọ́kọ́ tọ́ba gbórí kú ní forí kalẹ̀ ta kọ́kọ́ kìí lọ ẹlẹ́ẹ̀kejì hatta yastawiya qa'ida títí tí ó fi farabalẹ̀ jòkó dáadáa àmọ́ wa wá gbé orí sókè lẹ́sẹ̀ kan náà tó kan orí mọ́lẹ̀ padà bẹ́ẹ̀ bá kéré òun báyìí inú àrùkánù òun orígun òun òun ni ká jòkó bayna kéèyàn ó jòkó láàrin pé mo foríkalẹ̀ alákọ̀ọ́kọ́ àti foríkalẹ̀ ẹlẹ́ẹ̀kejì ìjókòó téèyàn á jòkó láàrin méjèèjì ni orígun ọ̀kan lọ́jẹ́ nínú orígun ọ̀run bórígun bá ti kó ń nǹkan bórígun bá yẹ̀ ń ilé ilé òwò bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ ọ̀hún rí ọ̀la ìṣàwí sọ̀rọ̀ rọ́bì ọlọ́hu àná ṣé bá kú olórí ọ̀rá ká bá kú olórí ìforíkalẹ̀ kó pé ìsítáwà kọ́ àìdá kó jòkó dáadáa yẹsítáwìyà kọ́ àìdá kó tó di pé yẹtọ́ wa lọ fi oríkalẹ̀. wàkàna yakulu fi kulli rakataini àtàhìyà nínú tí bá nàbà muhammad sallallahu alaihi wa sallam ṣe máa kírun aisha ní gbogbo ohun tá ànábì bá kí bọ́ba ti kíra ká méjì ànábì yóò ṣe kíni yóò ṣe àtàyà ìrún àyílálẹ̀ lè yan kíni ni bọ́ba ti kí méjì bẹ́ẹ̀ ìrún asúrì ni magiribi ni kọ́dà àṣùbà ni ànábì ọba ti kírun méjì méjì ànábì yóò jókòó yóò ṣe kíni yóò ṣe àtàyà wàkàna yakulu fi kulli rak'atayni àtàhìyà wàkàna yafrushu rijlahu al-yusra wa yansibu rijlahu al-yumna. وكان ينهى عن عقبة الشيطان رضي الله تعالى عنها عائشة الله كبار سنة سنة بقبون تيا نجي لاتي ما كدو في مبولي يجو قلوري on láìsà ń sàlàyé fún wa yìí ìjókòó orí ìran ní ẹ̀kọ́ oníbà nàbì tí ní àjò sallallahu alaihi wasallam torí bí ẹ bá rọpọlọpọ bẹ́ẹ̀ lómi ṣe ń jókòó lónìí ẹlòmí ó jókòó yọ wọ́ ẹlòmí ó jókòó lórí ẹsẹ̀ ọ̀tún ẹlòmí ó jókòó lórí ẹsẹ̀ òsì bó la nabi jókòó tiẹ̀ ọ̀la aisha wuli sallallahu radiyallahu ta'ala anha aisha ní báyìí nabi bá kí raka méjì tán jalisa ta nabi máa jókòó lẹ́yìn raka méjì ọ̀la ń pè ní al-iftirash al-iftirash ó yàtọ̀ fún ìta nabi máa jókòó lẹ́yìn raka mẹ́rin ọ̀la ń pè ní at-tawarruk apàdà kàwọn náà àtàwárùkù lórí irun ó sí al-iftirash yẹn bá fẹ́ ṣe iftirash gbàwó افتراش العيسى سلا إفوائي يفرش رجله اليسرى وينصب رجله اليمنى وكان ينهى عن عقبة الشيطان bóyá tá a bá rí ẹnìkan tó bá lè ṣe ìfìtìrọ́ṣù fún wa káwọn yóò fi mọ̀ bóòlù a máa ṣe ìfìtìrọ́ṣù ìfìtìrọ́ṣù ni pé ẹsẹ̀ wa ò sí èèyàn dà á délẹ̀ sáré ni tó lè ṣe fún wa ọlọ́run ọ̀sẹ̀ nínú ẹlẹ́sẹ̀ dáadáa ẹ̀hẹ́ tó kí téèyàn bá kí rákà méjì ẹ̀kẹ́ ń jí nínú kó fi hàn wá tí ọba rí lẹ́tà so eléyìí lè jẹ́ níta kínní ẹ̀kútẹ̀rọ́ṣù nù ìgbà wo lèèyàn máa ṣe bàbá kírun raka méjì ẹ tàwárùkù yàtọ̀ àbá ẹ bá wa ṣe tàwárùkù náà àbí sẹ́kẹ́ lomi àwa ṣe ẹ pẹ̀lú síbi káwọn èèyàn fi ọlọ́run sàn ilẹ̀ sàn dáadáa gbogbo nǹkan lèèyàn lè fi gbára dà ẹ ṣẹ́rí bá a bá àtijọ́ kọ́ yìí ètò ọ̀pẹ̀ ń tàwárùkù lórí ọ̀run barakallahu fik ọlọ́wọ́ sọ àfa alẹ́ sọ dáadáa ìyàtọ̀ tàwárùkù ni pé kílà bá fi lélẹ̀ nísìnyí ẹ́ ìdí téèyàn fi jókòó la máa fi lélẹ̀ ń bi tàwárùkù ìyàtọ̀ tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nù wọ́n wá ti ẹsẹ̀ ní ẹsẹ̀ àlàáfíà tá a tẹ́ ńgbà tọrọ ṣù tá a lé ẹ̀zá bá fa àṣìṣe yìí àmọ́ ẹsẹ̀ ọ̀tún bákan náà ni wọ́n wá a sí òkè náà ni jazakallahu khairan so ẹni tí ọba mọ̀ bí àfa àbáṣe tán àbẹ́lómi náà ẹnu ọkọ wa anabi ni sọlù kama àìtùmù ni kò sọlù bẹẹ ti rí mi tí n kẹun gẹlẹ bẹẹ ni ẹ kí àwọn sọ abẹsẹ wàhálà débi pé ẹ wọ wọn fojú kọmọ gbẹ kéèyàn sá ti jókòó àbí kéèyàn sá ti jókòó ìjókòó ni ìjókòó ń jà wọn sọ débi pé kọdà ìjókòó máa jókòó ní méjì ọ fún kíni ìjókòó máa jókòó ní raka ẹlẹ́ẹ̀kẹ́ raka tó bá yẹ pé òun raka mẹ́rin ni ìjókòó ẹlẹ́ẹ̀kejì tó máa yàtọ̀ sí ti ẹlẹ́ẹ̀kejì àmọ́ bá yẹ pé òun méjì náà ni ìfitọ́rọ́ṣù tà kọ́kọ́ yìí náà lèyìn ó ṣe lèyìn ó sálámà so nípa báyìí eléyìí ni arantí anabu muhammad sallallahu alayhi wa sallam tó kọ́ wa tó sì fún wa pé báyìí ni káwa náà kírun bàbá fẹ́ kírun wà kánà yẹn ni àwọn aisha ni kọ́dà àwọn ìjókòó kan bẹ ìjókòó èṣù anabi máa kọ̀ fáwọn yẹn pé má jókòó ẹ̀ oríṣiríṣi iná kúba ṣètọ́nì yìí táwọn afáà sàpèjúwe ara kúba ṣètọ́nì ní kéèyàn ó jókòó nísìnyí kọ́ pé ó fi ju rẹ̀ jókòó wá na ẹsẹ̀ méjèèjì lórí ìrun ó kúba ṣètọ́nì rẹ̀ ìjókòó ṣètọ́nì là nẹ́bi pé ní kúkúrú ìjókòó tá a bá ti rí yìí òun lọ bá ti súnà anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam èyí tó bá ti yàtọ̀ sí anábì ọ̀fẹ́ wàyẹ̀nìhà àníyàtọ̀rìṣà rọ́jùlù bìrà àìyí ẹ̀fẹ̀rọ̀ṣà sábẹ̀ sallallahu alayhi ọ̀pọ̀lọpọ̀ ní ọmọ akẹ́wọ̀n lónìí bọ́ bá wà lórí ìforíkalẹ̀ níta anabi ní amẹ́sẹ̀ ìjọ ló wọ́n máa ṣe anabi láà gbọ́dọ̀ máa ṣe kíni ẹ̀tẹ̀rọ́ṣù àṣàbẹ̀ bí bàtà àwọn ẹran tí ń dẹdẹ ẹran àwọn bí ẹran tí máa pa ẹran jẹ bí ìkòkò àbí ẹ̀kọ́ àbí bí wọ́n ṣe máa lúgọ tí wọ́n máa rí ẹgbẹ́ bí wọ́n ṣe ṣe ni wọ́n da àbájá ẹgbẹ́ wọ́n da gbogbo wọ́n da wọn délẹ̀ gbogbo yàyìn wọ́n wà lẹ́lẹ̀ anabi láà gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ lórí ẹ̀rọ bí wọ́n bá wà lórí ẹ̀rọ wọ́n wà báyìí tó ẹgbẹ́ ní gbogbo eléyìí ò ní kalẹ̀ àfa ọlọ́wọ́ sanyẹlẹ sàràdà ẹ bá ẹ bá ṣe fún wọn jazakallahu khayran ní ibi wọ́n yẹ forí kalẹ̀ la ń sọ. tó bẹ́ẹ̀ bá ti lè tàlàgà ọwọ́ yẹn mọ táwọn èèyàn bá ti lè gbé àfa èèyàn lè kó lèèyàn lè nawọ́ ni tọ́wọ́ wà lọ hadithi pé kọ́dà àmàrí kíni àmàrí wọn àbíyá anabuwa muhammad sallallahu alayhi wa sallam nípa báyìí bẹ́ẹ̀ yẹn bá fẹ́ forí kalẹ̀ ọwọ́ wa méjèèjì ara ń gbọ́dọ̀ sọ ọwọ́ méjèèjì tá a máa ń forí kalẹ̀ ìbò ní ọwọ́ àtàbá wa ń forí kalẹ̀ níbi tá à ń gbé sígbà tá a bá ṣe takbiratul ihram lẹ́ka kẹ́ẹ̀tì wa níbẹ̀ náà ni ọwọ́ àbí bàbá wa ń forí kalẹ̀ náà àárín ọwọ́ méjèèjì ni orí máa wà ẹ̀yìn káwọ́ sí tòsí ń bí báyìí àbí káwá nà kọ́kọ́já lẹ́gbẹ̀ẹ́ orí ni ọwọ́ ẹ̀yìn ó sì tàlàngọ́ ọwọ́ náà bí ọba ti lè ṣe máa tí ọba ti bíyàn bá ti ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kọsà make sure pé gbogbo bá ti jẹ níta nàbì ní àmẹsẹ ìfẹrọṣù asabẹ káwa nà sorry ká nà àwọn méjèèjì kọ́ wà ní ẹlẹ́ lórí ilẹ̀ ẹlẹ́ báyìí anabi lọ́wọ́ fẹ́ sallallahu alayhi wa sallam káwọn náà sì jìnnà sí i wa kana yaqtimu salata bitaslim bá nàbí bá ṣiṣẹ́ tán tí ọ̀fẹ́ kú lórí ọ̀run níta nàbí fi parí ọ̀run gbogbo ìgbà ọ̀hún náà ní kíni asalaamu alaykum wa rahmatulah asalaamu alaykum wa rahmatulah eléyìí ni hadith wa aisha radiyallahu ta'ala anha hadith ẹlẹ́kẹta ń pa bá nàbí tí ń kírun náà ní sallallahu alayhi wa sallam an abdullahi bin umar radiyallahu anhuma. أن النبي صلى الله عليه وسلم كان يرفع بيديه حظ ومنكبيه إذا افتتح الصلاة وإذا كبر للركوع وإذا رفع رأسه من الركوع رفعهما كذلك لا رانتي أن صحابة النبي محمد صلى الله عليه وسلم ثم بوا صوت ولا قول النبي تيكيوني ابن عمر رضي الله عنهما oni mo rii النبي ba nabi ba fẹ kírun ọláwọn àgbà kan tá nabi ma gbé ọwọ sókè àkọkọ ni ìdàkútà tá a tá a náà gbàgbọ́ ṣe kíni takbiratu al-ihram kábàárà àti tá a máa fi wọ ìrun anabi ń gbà wọn anabi máa gbé ọwọ́ rẹ̀ méje níbi hadith yìí xazuba mankibe yìí tí ó ṣe déédéé jìkà rẹ̀ wọ́n wọ́n rẹ̀ fi hadith al-akhar xazuba udunayhi hadith min bẹ́ẹ̀ tó ní déédéé tí anabi muhammad sallallahu alayhi wa sallam walidhalika ijtahada al-imaamu shafi'i al-imaamu shafi'i nínú àwọn àyìnbá mẹ́rẹ̀ẹ̀rin òun ni amalan bil hadithayn láti lo hadith méjèèjì gbẹgbẹ yẹn bá ṣe kó jẹ́ kí sàlẹ̀ ọwọ́ rẹ̀ ó ṣe déédéé èjìká kí ó kí ọwọ́ rẹ̀ ó ṣe déédéé tí kò fi lọ àdìsí àmọ́ àsọwábù ni pé ntọ́ bá jẹ́ pé ànábì ṣẹlẹ̀ yìí ànábì ṣẹlẹ̀ yìí fi hàn àdìsí sọ̀híhá gbogbo ìtẹ̀yà bá ṣe ń bẹ̀ kò sí èyí tí ó burú ń bẹ̀. ntí afẹ́ ni pé arábí tá ànábì ti máa gbọ́wọ́ sókè ìdá ẹ̀fútàtà àsọ̀dá wà ìdá kábàrọ̀ lè rúkú bá ànábì bá tó kábàrà tó fẹ́ máa lọ tó fẹ́ máa lọ bó tó fẹ́ rúkú ànábì tó máa ká ọwọ́ sókè bẹ́ẹ̀ náà wa ìdá rọ́fà ra'sahu mẹ́nà rúkú ọdí mélòó ọdí mẹ́ta bá nàbí bá tún ṣe tán tó fẹ́ dìde kú ní òkú bá nàbí bá kábàrà yóò tún yóò tún káwọ́ sókè bẹ́ẹ̀ náà rọ́fà ahùnmá kadhalik wa qala sami allahu liman hamidahu rabbana walaka alhamd àti sọ̀rọ̀ pa sami allahu liman hamidahu jẹjọ bí báyìí náà nàbí tí wí àfi rabbana walaka alhamd alẹ́ni laka alhamd alẹ́ni allahumma rabbana walaka alhamd ibn umar ní bá nàbí bá ń wélé iná òun rí pa nàbí máa gbé ọwọ́ sókè bákan náà wakana la yafalu dhalika fi sujud ibn umar ní tó ń ríṣẹ́ ọlọ́dọ̀ anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam lọ́nà mẹ́tẹ̀ẹ̀ta ibà nàbì tí ma gbọ́ wókè àmọ́ bá nàbì bá ń lọ forí kalẹ̀ kana la yarfa'u yadahu anabi kàkẹ́ gbé ọwọ́ sókè bá nàbì bá ń lọ forí kalẹ̀ wa hadha hadithun muttafaqun alayhi hadithu yìí muttafaqun alayhi bayna al-imamayn. an ibn abbas radiyallahu anhuma. ابن عباس لبا حديثي إليك روا نقبا بان نبي تنكرناني صلى الله عليه وسلم ابن عباس قال رسول الله صلى الله عليه وسلم أمرت أن أسجد على سبعة أعظم على الجبهة وأشار بيده إلى أنفه واليدين والركبتين وأطراف القدمين صلى الله عليه وسلم نقبا بان النبي تنكرناني أو بان صحابي سيكون بالتفسير بيبا تنكرناني النبي باي ọlọ́run kọ́ bá aṣàlékún ìyọnu fún àwọn sọ̀hábì ànábì ọlọ́run kọ́ bá aṣàlékún kí á ti jẹ́ fún ànábì náà sallallahu alayhi wa sallam. ibn abbas ní tòun tóun rí sọ ni pé anabuwa muhammad sallallahu alayhi wa sallam sọ pé omerutu an asjuda ala sab'ati a'zumin ọlọ́run pa mí láṣẹ pé bí n bá fẹ́ forí kalẹ̀ oríkèé ara méje ni gbọ́gbọ́dọ̀ fi lílẹ̀ àwọn náà á practicalize ẹ̀ níṣẹ́ ọlọ́run sáfà lẹ́sẹ̀ dáadáa á kà yóò pé méje ẹni tí ń fi ń kalẹ̀ lórí ìran ọ̀bá pé méje kọ́mọ̀ fún wọn kírun wọn tànàbí sallallahu alaihi wasallam anabi ni umirtu ọlọ́nkpamílá sẹ́ni and asjuda ala sab'ati a'zumin kí ni àwọn àwọn orígun mẹ́rin àwọn oríkì ara méjèèjì yìí aljabha wájú wa yìí ẹni nìyẹn àmọ́ òun nìkan kọ́ gẹ́gẹ́ bá a ṣe kanu hadithi inú inú tá a fi kalẹ̀ ní orí àmọ́ kì í sori nìkan lẹ́yìn jabra kí ni wa ashara biyadihi ila anfihi kìí ṣe ẹnu gbẹgbẹ ojú yìí nìkan ìmúnà ń bẹ nínú tá ànábì muhammad sallallahu alaihi wa sallam tó ní umirtu an asjuda ala sab'ati a'dumi àṣẹ ọ̀pọ̀lọpọ̀ mistake táwọn yẹn máa ń ṣe lónìí tẹlomi ò forí kalẹ̀ tí ó gbé mú rẹ̀ sókè eléyà ọba amúbẹ́ o àti mú wa àti wájú wa báyìí méjèèjì lèèyàn fi lélẹ̀ bí àbánkẹ́wọ̀n bá ànábì muhammad sallallahu sallam bó ṣe kí nìyẹn. wal yadayni ọwọ́ ọ̀tún wa àti lẹ́yìn tá a bá mú orí lílẹ̀ imú bákan náà agbọ́dọ̀ ṣe kínní agbọ́dọ̀ fi àtọwọ́ ọ̀tún àtọwọ́ àlàáfíà wa ọgbọ́dọ̀ lílẹ̀ ẹ rí i pé anagba muhammad sallallahu alayhi wa sallam kò pé asọ́bì kọ́wọ́ tí lárúbáwá bá ní yadu ó yàtọ̀ fún ìka asọ́bì ò ní lárúbáwá ń pè é ìka tó ẹlòmíì ó kẹrin yọ àṣẹ báyìí yọ fi ìka lílẹ̀ báyìí èyí tá anabi wí kọ́ yadu là anabi wí àdá ọwọ́ umirtu an asjuda ala sabati aadumi lára rẹ̀ ní aliyadani ọwọ́ wa méjèèjì lẹ́yìn eléyìí arok bàtẹ́yìn ni arok bàtẹ́yìn ni kìnnìkè orúnkún méjèèjì lára tí èèyàn gbọdọ̀ fi lélẹ̀ gbogbo eléyìí nígbà tí èèyàn bá wà ń kí là ń wí tọ́ba wà ní ìforíkalẹ̀ ó lè máa jọ wá lójú pé èèyàn ṣe tí àlàyé pọ̀ lórí ìforíkalẹ̀ nìkan ó tó bẹ́ẹ̀ anabuwa muhammad sallallahu alaihi wa sallam ni akọrọbu ma yakunu al-abdu min rabbihi wa huwa sajid kò sígbà téèyàn súnmọ́ ọlọ́run jùgbà tó wà ń forí kalẹ̀ lọ ànábì ló wí bẹ́ẹ̀ bí ẹ bá ń kéwú lọ́wọ́ ọ̀sùnmọ́ ọlọ́run náà bí ẹ bá ń rúkú ọ̀sùnmọ́ ọlọ́run ọlọ́run ní í ṣe àmọ́ ànábì ní kọ́dà ànábì fi rẹkọmẹ́ndì pé bí ẹ bá ṣàdúrà gan kọ́ máa ṣe é ní ìforí kalẹ̀ ànábì nígbà téèyàn súnmọ́ ọlọ́run jù òun nígbà tá a wà ní forí kalẹ̀ àṣewá ṣe dandan ká forí kalẹ̀ yí dáadáa làlàyé fi pọ̀ ń bi ìforí kalẹ̀ náà nípa báyìí gẹ́gẹ́ bá a ṣe ń kà bọ̀ àrùkùbàtẹ́yìn ní orígun orúnkún ẹsẹ̀ wa méjèèjì ọgbọ́dọ̀ wa nù tí yóò lélẹ̀ wa àtọ́rọ́fì kọ́dàmẹ́yìn ẹ̀wọ̀n nísìnyí ńgbà tá anabi fẹ́ sọ̀rọ̀ ọwọ́ anabi ò pé àtọ́rọ́fù aliyadayi ni orí ọwọ́ méjèèjì sallallahu alaihi wasallam anabi mọ̀rọ̀ sọ púpọ̀ àmọ́ ńgbà tó dọ̀rọ̀ ẹsẹ̀ anabi ò pé wà rìjìlẹ́yìn ẹ̀dẹ́sẹ̀ rẹ délé àà àtọ́rọ́fì alikọ́dàmẹ́yìn gbé ọgórí ẹsẹ̀ rẹ tí ì ó ní fi lílẹ̀ lórí ẹ̀rọ kò ká wá da ojú ẹsẹ̀ wa délẹ̀ àbí ká da àtẹ́lẹsẹ̀ délẹ̀ lórí ìforíkanlẹ̀ bàbá ka a rí pé méje ni wa méjèèjì ọwọ́ wa méjèèjì ó mẹ́rin àtọ̀rọ̀fọ̀ ẹsẹ̀ wa méjèèjì mélòó wájú wa di ara wájú ká má bàa ṣe mistake lànà fi dáa ẹ̀ pé imú náà ń bẹ lára ntí ha o. àwọn wọ̀nyí ni kéèyàn náà kà bí méjèèjì yóò bá ti pé ọmọ pé ìforíkalẹ̀ ń ó dínkù ọjọ́ ti anabuwa muhammad sallallahu alayhi wa sallam ní bí hadithi ibn abbas ni hadithi ni wàhálà tọ́lọ̀ anabuwa muhammad sallallahu alayhi wa sallam ó ṣe é ṣe ká padà ká bọ̀tí ọ̀nà sábà ká wí bí ó ní pé hadithi tọ́wọ́ látọ̀dọ̀ anabi anabi ni nínú hadithi mi umirtu an asjuda ala. سبعة أعظم وألا أخف ثوبا ولا شعرا وألا أخف ثوبا ولا شعرا anabi ni bọ́lọ̀ ti pa mí lára ọlọ́run anabi sọ̀rọ̀ sọ́lọ́ ní bọ́lọ̀ ti pa wọn láṣẹ pé méjèèjì ni kó wọn dà. wàlá ṣàrà alábi ní kọ́dà ọlọ́run kọ̀ fún mi pé n gbọ́dọ̀ káàsọ̀ kan bí nǹkan sọ yóò yí rẹ̀ wàlá ṣàrà àbíhun torí pé wọn alábi máa gùn sallallahu alaihi wasallam pé kọ́dà abẹnú rẹ̀ bá gùn lórí ìforíkanlẹ̀ gbogbo bó ṣe wà á nìní kọ́ lọlẹ̀ fọlọ́n bọ́lọ̀ ti fẹ́ nu àmọ́ wa rólù aṣọ kan àbí agbádá àdá wa ń ka bọ́ ọba ṣe lọlẹ̀ bẹ́ẹ̀ ń gbogbo yóò bá lọlẹ̀ ń bẹ̀ bẹ́ẹ̀ hakala kana nabi sallallahu alaihi wasallam umirtu an asbiru ala sab'ati a'zumin wa alla akuffa thawba wala sha'ra èyí wọn jẹ́ dandan pé kéèyàn máa yí aṣọ rẹ̀ mọ́lẹ̀ o o kẹun lórí bí kápẹ́ẹ̀tì ló ti kẹun ní bí rọ́ọ̀gì ní bọ́ wà tẹ́ni àmọ́ gbogbo tí ọba ti ń kẹun ọ̀gbọ̀dọ̀ máa kásọ lórí wọn ọ̀gbọ̀dọ̀ máa ká ọ̀rọ̀ ẹ̀wù lórí wọn wọn ni gbogbo eléyìí gẹ́gẹ́ bí anabu muhammad sallallahu alayhi wa sallam bí o ti wí fún wa ká dúró báyìí náà hada wallahu ta'ala alam wa sallallahu wa sallam wa baraka ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi. alhamdulilayi rabbil alamin kí ọlọ́run kí wá san àwọn dọ́kítọ̀rù wa ní ẹ̀sán dáadáa a ní àsìkò a máa bọ́ sí abala ìbéèrè ṣùgbọ́n ẹ dákun wọ́n fi ọ̀rọ̀ kan tó mi létí kí a tó bẹ̀rẹ̀ rí ìbéèrè àwọn obìnrin níwájú níbà ọ ah, ti kọ́ wa àti rí kọ̀ǹgbà mi. number one. tẹ́ ẹ bá pè kí kọ́ mọ̀ tẹ́ ẹ bá bá ìran alákọ̀ọ́kọ́ tẹ́ ẹ wá bú sómi ẹlẹ́kejì tẹ́ ẹ wá bá méjì yòókù tẹ́ ẹ máa tún ìrun méjì kí. pé nígbà tí èèyàn bá irun olórí ẹlẹ́kejì yẹn wá bu so ẹ bá ṣàtẹ́ bá dé ẹ tẹ́ bá dé ṣé irun méjì nígbà tí ẹgbẹ́ yẹn ti ń kí tẹ́lẹ̀ náà ṣé ẹ máa kí méjì yẹn padà ní àbí ẹ máa bá wọn kírun lọ bẹ́ẹ̀. barakallahu fik ọsàn ní kúkúrú bí èèyàn bá ti so ìrun nìkan kọ́ ló àwọn kankan bẹ tó ba ìrun nìkan jẹ́ tí ò débi àlùwàlá lóòótọ́ àmọ́ ìso ọba àrùn jẹ́ kọ́dọ̀ ọba àlùwàlá jẹ́ nípa báyìí bí bá ti lọ sí àlùwàlá mẹ́rin yóò tún irun rẹ̀ kí ibi ọba bá wọn báyìí pé kan ló kù tó bá wọn kí àdébòkú mẹ́ta tí ó kì bí ọba bá wọn mọ́ yóò tún gbogbo ẹ̀rùn tiẹ̀ kí. aláàbẹ̀ tí wà bí wọ́n ní ẹ̀jọ́ kí ni ìdájọ́ kí ẹsẹ̀ obìnrin kó yọ sílẹ̀ nínú irun ní mọ́ṣáláṣí ni tàbí ilé rẹ̀ ẹsẹ̀ obìnrin kó máa yọ sílẹ̀ lórí irun nínú mọ́ṣáláṣí ni tàbí ilé gìgísẹ̀. bí obìnrin bá fẹ́ kírun kó bu ẹsẹ̀ rẹ̀ ni kò sí nínú tí fìlàbù jẹ wà lórí ẹ̀ kò sí nínú ọ̀rọ̀ ọwọ́ àbújú obìnrin bá fẹ́ kírun èyí tó ìsìlámù mu kì í wá sí dandan ní káwọn obìnrin máa wọ sọ́ọ̀kì ẹja gbọ́ yí dáadáa tóbìnrin bá wọ aṣọ tí jàlibábà ni àbí ìrònú tó bo gbogbo ẹsẹ̀ rẹ̀ délẹ̀ ẹ̀yìn òtítọ́ tó àmọ́ kóbìnrin ó gbọ́ ẹsẹ̀ rẹ̀ ló bá fẹ́ kírun wọ́n ní ẹni tí ó kírun ní orí ìjókòó ṣé ó máa fi orí kan lẹ̀ ni tàbí kan ògiri tàbí á fi ọwọ́ lélẹ̀ á wá fi kan orí nígbà tó bá fẹ́ sùjúdù. àkọ́kọ́ náà ni pé bí ẹba ìfá rẹ̀ bá ṣèyàn èèyàn gbọ́dọ̀ máa kírun jókòó àmọ́ bí èèyàn bá wà lórí àárẹ̀ ànábì yọ̀ǹda bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam ànábì wí fún Imran ibn Husayn radiyallahu ta'ala anhu pé salli qa'iman in istata'ta wa in lam tastati' fa qa'ida ànábì ní bọ́ọ̀bá lè kírun lórí ìdúró kí bọ́ọ̀bá sì lágbára ti kírun lórí ìdúró máa kí ní ìjókòó náà àmọ́ ànábì fi kọ́ ìdù fa in lam tastati' sí bọ́ọ̀bá lágbára bí yẹn bá wà ń forí ká bí yẹn bá ń kírun lórí ìjókòó ó ṣe pàtàkì ìbéèrè tí wọ́n béèrè lóòótọ́ ara wọn ẹlòmíì kọ́ ẹlòmíì ó mọ́kúta ó bí yẹn bá ń kírun bọ́ba lágbára àti forí kanlẹ̀ ẹ rí i pé ìjókòó kò lè pé ó lè ó lè rọrùn kéèyàn forí kanlẹ̀ ẹnu tí ká sọ ni pé gbogbo ní téèyàn bá lágbára àti ṣe yóò ṣe èyí tí ọba lágbára àti ṣe ni ọwọ́ àṣẹ tó súnmọ́ lápẹ̀bí oníṣẹ́ ní tí ò lè forí kanlẹ̀ tó wà lórí ìjókòó ní tí ó ṣe ni pé bọ́ba rùkú àti kàánú hadithi yọ lọlẹ̀ díẹ̀ bọ́lá jẹ̀dú àbíjẹ̀dógún bọ́bá wa fẹ́ foríkalẹ̀ yóò yìí ké ìforíkalẹ̀ ń bíbẹ̀rẹ̀ náà ni ó bẹ̀rẹ̀ nígbà tí ò lè foríkalẹ̀ yẹn wọ́n lè sọ pé ṣàfẹ́ lómi lójú torí ẹlòmíì islam rọrùn púpọ̀ nígbà wọn bá ní ah, ojú tí wọn ṣe ọpẹrẹtì yìí ẹ gbọ́dọ̀ tí ma da kodo nǹkan kan kí ẹ wá gba àti ifá kírun ah, ah. ó kírun lóòótọ́ àmọ́ bó o ṣe lágbára máa ní òkì èyí òun kò burú rárá fún bẹ̀rẹ̀ díẹ̀ báyìí kó fi ṣàpèjúwe rúkú bó bá fẹ́ forí kalẹ̀ ọ wàá kí bẹ̀rẹ̀ rẹ̀ ńkọ́ pọ̀ díẹ̀ ju ti èyí tó fi rúkú lọ ẹni tí ń bẹ ń bẹ nìyẹn sàmà ìfọ̀nsọ̀lá ìwé ìdí ni pé tí a bá gbé sókè láti òkú ṣé àwọn káwọ́ wa méjì sí àyà ni àbí àmàgbàwọ̀ yẹn sílẹ̀. masala ìṣèhàdíyà lélẹ́yìn sahaba anagba muhammad sallallahu alayhi wa sallam ọgbà hadithi wa pé bá nàbì bá kú lórí òrùkú ànábì ó wá padà sí kíni bó ṣe wà tẹ́lẹ̀ bó ṣe wà tẹ́lẹ̀ ní túmọ̀ pé bó ṣe wà tẹ́lẹ̀ kó tó lọ rùkú àbí bó ṣe wà tẹ́lẹ̀ ní orí irun kó tó lọ rùkú haza ikhtalafa fihi ulama ara àwọn àyè yìí ni àgbọ́yé àwọn onímọ̀ àwọn àkàgbọ́yé lọ bẹ́ẹ̀ ti wí ẹ fi máa rí ẹlòmíọ̀ káwọ́ máyà ẹlòmíọ̀ dáwọ́lé gbogbo eléyìí tó bá jẹ́ mọ́tàlá ṣe àdéhà gbogbo ìdíyàn bá ti ń bẹ tó bá yẹ pé àná ilmi ló ṣe é kí ẹ ti fẹ́ nu kò ìbéèrè tèmi ọjọ́ sáwọn alhamdulilayi ìbéèrè mi jọ nǹkan tí malamu ìbéèrè nígbà tí a ń ka hadith jọ àwọn kan ní bẹ́ẹ̀ fi ń ka lọ wọ́n ní masala masala masala ṣé irú àwọn ọ̀rọ̀ dẹ́ tọ́ pé masalatu masalatu jìyàdíyà pé téèyàn bá tiẹ̀ yapa ń bẹ̀ àbí kìtẹ̀ ní àdábù kìláfù. masala ọ̀dọ́ àlàáfíà yìí. Eh, tọ́píìkì lẹ́kítọ̀ kan ní ilé ìbéèrè bóyá iṣẹ́ àlọ́ ṣe pàtàkì ọlọ́run kọ́ san àfa Ibrahim lẹ́sẹ̀ dáadáa inú eh, táwọn àfa máa fi kọ́yà wọn ni pé àwọn ìjẹ́ pé ní masala khilaf àdáàbò khilaf àbíkú wọn pè ní bàbá Sheikh Muhammad Al-Amin Sheikh Kejì rahimahullahu ta'ala bàbá tó ṣe àbúrò al-bayan wọ́n ṣe tíra kan wọ́n pè ní àdáàbò bahthi wal munadara nígbà wọn gbogbo tí ọba wọ jamiu islamiyya ní Madina àkọ́kọ́ tíra àtọ́gbọ̀rọ̀ ọ̀kìn àdáàbò bahthi wal-munadara bóò ni èèyàn ṣe é ṣe pẹ̀lú báwa fa bá wí nǹkan táfa eléyìí báyìí táfa eléyìí wí báyìí kí ni àdáàbò khilafi gan eléyìí ọgbà wà láti kò bọ̀ tí insha Allah bóyá ń tàṣe ni pé tíra kan bẹ tá a bá ti ráyè tá a bá bóyá ká wá kàn bí àbí tá a bá ti kà Ibn Taymiyyah ló ṣe Shaykhul Islam Ibn ní rafu al-malam عن الأئمة الأعلام ترى أنا داكوكو رفع الملام عن الأئمة الأعلام ابن تيمية أني إبي سوكو سوكو lára àwọn àfáà tí wọ́n jẹ́ àmì àmì nínú islam Ibn Taymiyyah àṣàkóso rẹ̀ pé ẹ̀ nírẹ́ nìkan nínú àwọn aṣíwájú wa dáadáa nínú islam kọ́ sọ̀rọ̀ ọ̀fẹ́ ní amọ́bọ̀rọ̀ bá jẹ́ ṣèhádù oníbọ́lọ̀ ṣe fi mọ òǹkàlùkùmá ni mo sọ lẹ́ẹ̀kan pé tó bá ti pé àníṣèhádì wa ilmin ẹnitọba ìpèsè ìṣtihadu ni tó gbìyànjú ni kódà nàbì náà ní ìdàṣítàhàdà fa asaba falahu ajran wa ìdàṣítàhàdà fa akhta'a falahu ajrun wahid kódà bọ́ bá ṣe mistake ànábì ní ọgbà ládàkà bọ́ bá bọ́ sí dáadáa sí ẹdí kíni ọdún méjì àmọ́ ká má gbàgbé pé gbogbo ilé fi masaili al-ijtihadiyya àwọn masáàlì tá à ń pè ní ṣìyàdíyà ni pé níta nàbì ní wà baynahuma umurun mushtabihat àmọ́ al-halalu bayyinu wàlhàràmù báyìí ló kò sí ṣíàdù ń bẹ̀ o tọ́lá lomi kò sí ní tí o lè ṣe ṣíàdù sí kò sí ní tí o fẹ́ lè ṣe ṣíàdù sí ṣíàdù làwọn kan bá dé bíi pé ẹ máa gba interest báńkì kò sí nù rìbá ó ní ṣíàdù náà nù irú òun kan wí o tọ́lá sọ pé wà hàlàláhu bẹ́yà wà hàrọ́mà àrìbá nípa báyìí insha Allah ọlọ́wọ́ máa yẹ wá ń jọ kọ́ ìdá ṣẹ̀ríà ni pé láàmásàgà lílẹ̀ ṣíhádì fi mọ̀kọ́ fi mọ̀kọ́ balẹ̀ ti dalil láàmásàgà lílẹ̀ ṣíhádì fi muqabalati ad-dalil ntọ́ba ti lẹ́rìí pọ̀n nínú sẹ̀ríà àìsí ìṣèhádù ńbẹ o àmọ́ gbogbo ntọ́ba jẹ́ mas'ala ìṣèhádìyà awalu adabi tí yẹn gbọ́dọ̀ kọ́kọ́ ní òun ni kéèyàn rántí àdìtà nàbà muhammad sallallahu alaihi wa sallam wípé kódà àfa àtòwí tí ọba mu lahu ajrun kódà yọ gbalada kan lọ́dọ̀ Ọlọ́run tóbi tó ṣe mistake tó pé ó ṣe ṣe àdùn ní bímọ rẹ bọlọ ń ṣe fi màmá ní kí ẹ ṣe fẹ́ ẹnu falahu ajrun wàhídà kọ́dà yọ gbà ládà kan. ẹ̀ẹ́kejì ní tí bíi ebile tẹ́lẹ̀ àṣetúrà lé lórí yìí káwá wá ó gbòòrò fáwọn àfa yìí pé ah, ntọ́jẹ́ kí Abu Hanifa owó nǹkan báyìí bóyá kò rí hadithi tí Imam Ahmad rí ni bóyá ntọ́jẹ́ kí Imam Malik owó báyìí ẹ̀ Imam Shafi hadithi tó ń rí Imam báwọn àfa ṣe máa ṣe nìyẹn. eléyìí ni ó jẹ ká ní ẹ̀tìrọ́mù fáwọn àfa ni ó jẹ ká mọ àdáàbò yẹ ká lò ẹ̀ńdà wujudil khilaf ẹ̀kẹta nínú tí nìkan tó ta ń pa béèrè ọlọ́run kọ́ san wọ́n lẹ́tà dáadáa kọ́ìdà kan bẹ ẹ̀mí ń pè ní alkọ́ìdàtú zahabiya alkọ́ìdàtú azahabiya tó yẹ kí gbogbo tù lábẹ̀rẹ̀ ní ọmọ kí àwọn ọmọ kí tó yẹ ká mà ìmáàmù Ṣáfi'í ni tọ́ba jọ̀rọ̀ ìṣèhádù o madhabuna haqqun aw madhabuna sawab yahtamilu al-khata madhabuna sawabun yahtamilu al-khata wa madhabu ghayrina khata'un yahtamilu as-sawab. هذه القاعدة الذهبية قررها الإمام محمد ابن دريس الشافعي رحمه الله تعالى أن يقول طبعا دي مسألة اجتهاد بمبي أتفي جو ساي اجتهاد تنسو هم بي ntọ́ ń gbà pé pé mọ́tàhábù náà ntí mo rí tọ́hàn sí mi tí n fi ń sin lọ́hùn bí n bá gbà pé òun lòdodo ìní fi sin lọ́hùn fàhùwà sọ̀wáàbù mo rí pé òun ní kíni òun lọ́dà àmọ́ o yàtàmílù alfa ó ṣeéṣe kó jẹ́ pé òun gan lọ́rọ̀ mi ṣáfì iná tí máa wà nínú àdìọ́ kan tòun bẹ́ẹ̀ bọ́nba bọ́nba fa nǹkan kan pẹ̀lú ẹnìkan pé síbi tí wọ́n rí lọ́nu ṣe tọ́jẹ́ masala kìíní ìṣèhàdìyà mazhabuna haqqun yahtamilu al-khata ó ṣeé ṣe pé pé lọ́dọ̀ ọlọ́run gan ni ní ọ̀bọ sí. turba nabi ti kọ́ alẹ́kọ̀ọ́ rẹ̀ la'alla ahadakum alhamu bi hujjatihi min al-akhar ó ṣeé ṣe pé pé náà tẹ̀mí mú ju ẹnìkejì mi lọ ní ìdàbí ìpè ìdẹ́mi wò ní ọ̀nà gbogbo eléyìí ni ìmáàmù Ṣáfi'í ń kọ́ wa ìmáàmù Ṣáfi'í ní ara tí ìyàmá wa ni pé ọ wà á rẹ̀spẹ̀tì ìtẹ́nì kejì tóun náà jẹ́ mùsítáìdì tí ètò ń fẹ́ ẹnu àbẹ́ni tí òun nímọ̀ tí ń pèrè mùsítáìdì ọ̀yàtọ̀ o kìí ṣe gbé àwọn ìṣíàdù pé ẹni tí ò tọ́ sí kó ṣe ìṣíàdù tí wọ́n máa fi rí sọ̀rọ̀ ṣẹ̀lẹ̀ àwọn táwọn wí àmọ́ àwọn àfáà táwa náà mọ̀ olùbẹ̀rọ ọlọ́run ni onímọ̀ ni mọ́tò ṣáfìhì ni bọ́bá wí nǹkan kan tí mo rí ká ní tó wù yìí nípa ìṣàbù yìí kọ́ bá a mọ́ yahtamilu as-sawab èyí gbà lọ́kàn mi pé kódò ó ṣeéṣe kó egbò ńlọ́tọ́ náà tabaara ti kọ́ ìdá yìí ara àdáàbùl khilaafi tí wọ́n máa fi ń kọ́ wa nìyẹn madhabuna sawabun yahtamilu al-khata wa madhabu ghayrina khata'un yahtamilu as-sawab wallahu a'lam. بحجة الله صلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. báwo ni anabuwa muhammad sallallahu alayhi wa sallam báwo ni anabi tí kẹrùn eléyìí tí a ti bẹ̀rẹ̀ sí ní ká láti jẹjọ ibẹ̀ náà ni a ti bẹ̀rẹ̀ lónìí náà nínú àwọn ahadithu tí alḥafiz maqdisi tó kó jọ sí abẹ́ báàbù sífàtì sọláàtì nàbí sallallahu alayhi wa sallam a bẹ̀rẹ̀ látòrí hadith abi hurairah radiyallahu ta'ala رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا قام إلى الصلاة يكبر حين يقوم ثم يكبر حين يركع ثم يقول سمع الله لمن حمد حين يرفع صلبه من الركوع ثم يقول وهو قائم ربنا ولك الحمد ثم يكبر حين يهوي ساجدا ثم يكبر حين يرفع رأسه ثم يكبر حين يسجد ثم يكبر حين يرفع رأسه ثم يفعل ذلك في صلاته كلها حتى يقضيها يكبر حين يقوم من من الثنتين بعد الجلوس المطرف بن عبد الله قال صليت أنا وعمران بن حسين خلف علي بن أبي طالب رضي الله عنه كان إذا سجد كبر وإذا رفع كبر وإذا رفع رأسه كبر وإذا نهض من الركعتين كبر فلما قضى الصلاة أخذ بيدي أخذ بيدي إمران بن حسين فقال قد ذكرني هذا الصلاة محمد صلى الله عليه وسلم أو قال صلى بنا صلاة محمد صلى الله عليه وسلم أبو هريرة رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا قام للصلاة Abu Hurairah náà tún fẹ́ fún wa ní ìró bóòlà nẹ́bùà Muhammad sallallahu alayhi wa sallam tí máa kẹ́hùn. Àkọ́kọ́ tí a gbọ́dọ̀ sọ́n bí hadithi yìí òun ni inú alifáàgò tí hadithi bá bá wa. Abu Hurairah ní kánà رسول الله صلى الله عليه وسلم إذا قام إلى الصلاة يكبر إليه تما أي الحالة التي دام عليها النبي صلى الله عليه وسلم إنت النبي ما سيقوق تبارك تادي تبارك كان يفعل كذا إياه نكوي كيسن تسليك àbò ṣe lẹ́ẹ̀mejì tọ́ra àwọn kankan bẹ pé pé anábì ilé ti máa ṣerú nǹkan kan bọ̀ fáìmáyé ọdún tí ó yàtọ̀ fún èyí tí fi ń ṣe èlé láti lè fi kọ́ wa lẹ́kọ̀ọ́ pé eléyìí tí mo ṣe lónìí náà o òun náà ò léwọ̀ o àti kà fúnra wa níbí náà pé ọdún tí sallallahu alaihi wa sallam tá wọ maka tí anabi kí gbogbo òun tó kí ń dán náà pẹ̀lú àlùwàlá mélòó àlùwàlá ẹyọ kan òun ní wa sọ fún pé صنعت اليوم شيئا لم تكن تصنعه àwọn anabi ọsẹ nkankan lónìí tẹ ẹ ṣe tẹ́lẹ̀ anabi wa dá lóhùn pé amdan sọnà àtúhù mọ màmá ṣe bẹ́ẹ̀ ìyẹn ni pé láti fi kọ́ yín lẹ́kọ̀ọ́ pé ìmọ̀ tálù aláṣẹ ń gbogbo ògbà ọ̀dà àmọ́ kìí ṣe dandan tálù àlá ọ̀bá já kìí ṣe dandan tálù àlá ọ̀bá ṣe kíni tí ọ̀bá já anabi lóhùn màmá ni lẹ́ẹ̀fì rí òun kí òun máa tálù aláṣẹ ń gbogbo ògbà tí òun bá ń wọlé bóun tí máa ṣe tẹ́lẹ̀ èyí ń kọ́ alẹ́ kọ́ pé àṣẹ ìta nàbì máa ṣe púpọ̀ jù ní kíni gbogbo ìgbà tí wọn bá dé la nàbì máa tún àlùwàlá rẹ̀ ṣe níta bí fi ń tọ́ka sí i bàbá yìí gbogbo lákùúta abáwítọ́ bá ní káànà àwọn ìtumọ̀ ẹ̀ ní pé níta nàbì yìí tọ́ bá sábà jù Abu Hurairah nínú tá bá sábà lórí ẹ̀rọ ni pé bá nàbì bá dìde tọ́fẹ́ tán yukabbiru hina yaqum thumma yukabbiru hina yarka àwọn eléyìí ni wọ́n ń pè ní takbiratul intiqal oríṣi kábàrà méjì ní bẹ lórí irun kábàrà àtàkọ́kọ́ tá a máa fi wọ̀run òun ní kíni takbiratul ihram òun lọ jẹ́ min arkani salat nínú àwọn orígun irun ni tó ìpè ní bí ọba sí irun òdúró bẹ́ẹ̀ bá gbàgbé nísìnyí tí o ṣe takbiratul ihram tí ń ṣe ń kírun àà náà òdúró tó ń pọ́ orígun kan ní orígun irun ní takbiratul ihram tẹ́wá ní tó bá ti kú ní takbiratul ihram gbogbo kábàrà tó kù tá a kábàrà lórí irun tẹ́ yóò fi sálámà ọ̀ là ń pè ní kíni takbiratul intiqal torí òun ní túmọ̀ pé a fẹ́ kú ní rúkú à ń lọ forí kalẹ̀ a kú ní forí kalẹ̀ à ń lọ jókòó ìtumọ̀ ẹ̀ ní pé òun ní ń jẹ́ ká mọ̀ pé a fẹ́ kú bí iṣẹ́ kan lọ bí iṣẹ́ mi lórí ọ̀rọ̀ òun ní hadith Abi Hurairah yìí wá fẹ́ ṣàlàyé fún wa àwọn takbiratul intiqal bóòlù anabi Abu Hurairah ní idha qama ila salati yukabbiru hina yaqum bí anabi bá wà ní orí ìdúró yukabbiru èyí ò ní takbiratul ihram kábàrà téèyàn fi wọ̀rùn ta lórí gbọ̀rùn ni. thumma yukabbiru hina yarka'u anabi ó tún wá kábàrà ńgbà tí ń bá ń lọ sékìní tí ń lọ rúkú. thumma yaqul lẹ́yìn eléyìí ni wàá ní sami'a Allahu liman hamida. ara ń tá a gbọ́dọ̀ hadith yi ni pe àwọn alifáàdù sẹ̀ríà ti máa mú wa ọmọ anẹ́tùmá ẹ̀ríkà Abu Hurairah tó ba wí nǹkan kan nísìnyí ó ní kíni kúnmà ń wujubu tartib wujubu at-tartib pé bá ti tó yìí lè yẹn gbọ́dọ̀ ni ọba parí eléyìí tá kò ní bẹ̀rẹ̀ anagba Muhammad sallallahu alaihi wa sallam yukabbiru hina lọ yọ kabara lẹ́yìn ثم يقول سمع الله لمن حمده حين يرفع صلبه من الركوع bánàbí bá fẹ́ gbéra kú níbi rúkú ntí ó wí ni pé sami allahu liman hamida yakulu fukaha wọn ni tuma xiina táwa afa òní fikiru ọlọ́nkọ́ sanwó lẹ́sẹ̀ dáadáa tó tuma hadithi ntuma pé àti bẹ́ẹ̀ ọba ṣe takbiratul intikọ́l ọgbọ́dọ̀ máa lọ pẹ̀lú intikọ́l téèyàn fẹ́ ṣe nìyí ìyẹn ni pé kábàrà tá nàbí wa muhammad sallam ń kábàrà bọ́bá fẹ́ lọ rùkú àsekọ̀ bá súnà mu kó ipé yẹn dé rùkú tán ló tó kábàrà yòókàbírú hìnà hìnà yàrùkà bíi tí ń rùkú lọ́hùn ní lànàbí ma kábàrà àmọ́ kí ẹ̀yọ́ ti wá dórí rùkú tán ni kó tó wá sí aláwọ̀ àkùbárù eléyìí ọba kọ̀bá súnà nàbí mu kọ̀bá ń jẹ́ o. àmọ́ kò bá súnà bá nàbì tí sèkábàrà tiẹ̀ gẹ́lẹ́ kò bá mu ìtumọ̀ hínà nínú hadithi bákan náà ni gbogbo takbiratu yòókù náà bí ọba dípò wà lórí ìforíkalẹ̀ kò ní Allahu akbaru bẹ́ẹ̀ tí Abu Huraira ní bóun tá nàbì sí ẹni pé tá nàbì bá ti múra fún òun lọ ibi orígun nù ní ma kábàrà nígbà tí ó wà ní rúkú ẹ̀rígbẹ́ tí Abu Hurairah wí náà ni pé ṣíìnà yarfa ìṣúlùbà àti kọ̀bá amukó pé èyí ó ti wá dìde kó rúkú tẹ́ yóò ti dìde tẹ́lẹ̀ tó wá ní sami Allahu liman hamidahu kọ̀bá amu bẹ́ẹ̀ ṣíìnà yarfa ìṣúlùbà hu mina rúkú bọ́ọ̀ bá ti ń dìde náà lọ́jọ́ wípé sami Allahu liman ìtumọ̀ ṣíìnà nìyẹn fún ma yakulu wa huwa qaim ǹjẹ́ yóò wí bẹ́ẹ̀ bá wà ń du ọ̀tọ̀ ni. ya يرفع من السجدة النبي بان بيرا كون بيرو كون يوم sami سمع الله liman hamida. ó ní àwa àfáwọn onífíkìwò fi se ìsìnbáàtù hukumu sharia kan bi wani ní téèyàn lè fi mọ̀ pé ti bọ́ máa yàn lọ́wọ́ ẹ̀rí pé sharia islam ni pé béèyàn bá bá ìmáàmù ní rúkú ọba iye ti fi ṣé Abu Hurairah àtẹlómi ti gbà wá pé bá nàbí bá fẹ́ kó orúkọ ìdí máa wí ni pé sami Allahu liman hamida wọn níbi sínú ọba ti jáde lẹ́nu ìmáàmù èèyàn bá wọn mọnu hina yarfa'u sulbahu nípa báyìí ìgbà tá nàbí máa wí hina yarfa'u sulbahu min ar-ruku' àwọn afọwọ́n ní fífi wá mọ́ bẹ́ẹ̀ pé bọ́ọ̀ba ti gbọ́ sínú sami Allahu liman hamida ajẹ́ pé màmú hina ń ti ń dìde kúrò ní ó tún dìde kó rúkú nìyẹn ọba raka nìmọ nìyẹn lẹ́yìn eléyìí fún mayakulu wahuwa qa'imun bá nàbí bá wá dìde dúró tó dìde dúró tán ẹ wò yàtọ̀ eléyìí sí ọ̀pọ̀lọpọ̀ ọ̀run tá à ń rí lónìí wọn là nàbí ó dìde dúró bí ìgbà tó tún fẹ́ kíw mi gbàtà nàbí bá wá wà dúró ìdúró ti gbà wó lẹ́yìn téèyàn kó rúkú là nàbí ó tó wá ní kíni rabbana walakal eléyìí la sọ fúnra wa ń jẹjọ pé kò burú kí lè mọ ìmáàmù òṣìṣẹ́mi Allahu liman hamidahu kọ́dà bó bá fẹ́ kó tún ní rabbana walakal hamd anábì náà ṣe bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam ọ̀là wọn náà kà nù hadith Abi Huraira ẹni tí ń jẹ́ ìmáàmù àbẹ́ni tí ń dàrún kí ọ̀lẹ̀ wíṣẹ́mi Allahu liman hamidahu kó tún fi rabbana walakal hamd ẹ̀yin tẹ́ wà lẹ́yìn ìmáàmù ni wa idha qala sami Allahu liman hamidahu faqulu rabbana walakal bí ẹ wà lẹ́yìn ìmáàmù èèyàn ní wí sami Allahu liman hamida ìmáàmù ní ó wí yàn níta wo fi dá lóhùn ní pé rabbana walakal àti sàlàyé pé oríṣi ọ̀nà mẹ́ta lèèyàn lè fi wí ó lè pé rabbana walakal hamd ó lè pé rabbana lakal hamd ó lè pé allahumma rabbana walakal hamd alhamdulillah thumma yukabbiru hina yahwi sajida Abu Hurairah nígbà tá nàbí bá ń lọlẹ̀ ìtumọ̀ yahwi nù ẹ̀yàn lọlẹ̀ sajida ti ń lọlẹ̀ lọ́ forí kalẹ̀ anabi òní dé forí kalẹ̀ tán sọlọ́nsọlọ́n kó tó wá sí kábàrà bí n ti ń lọ lẹ́yìn náà hílẹ̀ yahwi yukabiru anabi ó sì kíni anabi ó tó kábàrà mi bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam thumma yukabiru hílẹ̀ yarfa'u ra'sahu bí n bá ti ń gbé orí kù níbi ìforí kalẹ̀ yìí anabi ó tó sí kíni anabi ó tó kábàrà mi. ثم يكبر حين يسجد اي بابو حين حين الى نتوما حين يسجد بان نبي بابو تموري لو لا لا كيجي النبي تكبر صلى الله عليه وسلم ثم يكبر حين يرفع راسه بان نبي بابو فبي اريد دي هو نبي سجد سجود فوري كلا لا كيجي كلا النبي تكبر ما شيء النبي تكبر على

níta nàbì ṣe bí mo ti júwe fún yín kó ṣe ń bi raka kan yìí bẹ́ẹ̀ ni ṣe ń bi gbogbo raka àrùn tó bá kí hatta yaqdiyaha títí tá nàbì ó fi parí ẹ̀rọ tí ń bá ń kí. wa yukabbiru hina yaqumu min at-tintayni ba'da al-julus rahima radiyallahu anhu an abi hurayra ọlọ́nkọ́ bá sàlékún yọnu fún abu hurayra àti gbogbo àwọn sọ̀hábì anábà muhammad sallallahu alayhi wa sallam àwọn ni wọn ò sí ni wọn mójú tẹ́sìn tẹ̀sìn fi rọrùn fáwa abu hurayra rò pé bóun ti wí kalẹ̀ yìí nǹkan kan bẹ tí ó lè sápamọ́ tí o tálàyé rẹ̀ wá nù nígbà tó nígbà nàbì tí ṣe ń bi gbogbo rákà tó kù nù ni. wá kun kankan tábù rẹ̀ rà fẹ́ ká mọ̀ pé àṣìbà nàbì bá wà ní tó kí rákà méjì tán ànábì ó ṣe kí ni ànábì ó jókòó sallallahu alaihi yóò ṣe àtáyà. sẹ́kẹ̀ bá ṣe àtáyà ìtàn kọ́kẹ́ lòkè bẹ́ẹ̀ náà ni torí pé tábù rẹ̀ rà wí lákọ̀ọ́kọ́ ni pé yòókà bẹ̀rù hìnnà yẹ kú pé ànábì wà lórí ìdúró abu rẹ rajà gbọ́ pé hina yakumu mina fintẹyini faraba anabi bá kí ọraka méjì tán tí ń dìde lọ ẹlẹ́ẹ̀kẹta náà anabi àmà ṣèkínni àtúmọ̀ kábàrà báyìí náà so eléyìí ni hadithu abi hurayrata radiyallahu ta'ala anhu tóun náà sọ fún wa bó o la anabi wa muhammad sallallahu alaihi wa sallam bó o ní ma kírun gẹ́lẹ́ ni ọ̀nkà lọ hadithu ẹlẹ́ẹ̀kejì lónìí amutarrif ibn abdillah. آه، مطرف ابن عبد الله رحمه الله nínú àwọn àgbà tàbíìnà ni òun sínú àwọn sọ̀hábì ànábì muhammad sallallahu alayhi wa sallam nínú àwọn tó kéwú lọ́dọ̀ مطرف بن عبد الله nínú àwọn àgbà fáàni. مطرف بن عبد الله إني صليت أنا وعمران بن حسين خلف علي بن أبي طالب رضي الله عنه عمران بن حسين صحابي النبي محمد صلى الله عليه وسلم مطرف ابن عبد الله تابعي له mùtọ́rìfù wa ní òun àtẹnutọ́ wà nípò àfa àwọn tó jẹ́ sọ̀hábí tí ń ṣe Imran bin Hussein àwọn méjèèjì àwọn tó lẹ́yìn ẹni ó tó ju Imran náà lọ nù sọ̀hábí anabi Muhammad sallallahu alayhi wa sallam òun ní kíni Aliyu bin Abi Talib yorùbá anabi ti tó nù lẹ́yìn anabi Muhammad sallallahu sallam ọkà Abubakar lẹ́yìn Abubakar ọkà Umar lẹ́yìn Umar ọkà Uthman lẹ́yìn ọ̀fúnmánu aliyu ló tún kàn radiyallahu ta'ala anhum ajma'in nípa báyìí ló jẹ́ kí Imranu lè tò lẹ́yìn aliyu bin abi talib radiyallahu bí abọ́fẹ́ bó pé sàhábí là ń méjèèjì àmà nàbí náà jẹ́ kó wọ́n mọ àyè rẹ̀. Imran Mutarrif bin abdullahi ni ńjọ́ tèmi àti Imran bin Husayn kírun lẹ́yìn ali a rí pé fakana idha sajada kabbar wa idha rafa ra'sahu kabbar wa idha nahada min ar-rak'atayn kabbar irun tábù hùrẹ́rà wí náà lòun náà wí fún wa tẹkubiratu al-intiqal àwọn kábàrà là á máa fi kú olórí gun ọ̀rọ̀ kan sí èkejì oníjọ́ tó ń kẹ́hìn lẹ́yìn àlí náà òun rí i pé ńgbà tá a lè ń forí kẹlẹ̀ kábàrà lọ kábàrà ńgbà tí ń gbórí kù níbi forí kẹlẹ̀ tẹkubiru náà ni àlí ṣe kọ́dà yìí tábù hùrẹ́rà fi kún lẹ́ẹ̀kan náà ìdá náà àbọ̀ mí náà àrùwàkàtẹ́yìn bọ́bá kírun rákà méjì tán ti ń dìde lọ lẹ́ẹ̀kẹta kábàrà náà ni àlí náà فلما قضى الصلاة أخذ بيدي عمران بن الحسين فقال قد ذكرني هذا صلاة محمد صلى الله عليه وسلم أو قال صلى بنا صلاة محمد صلى الله عليه وسلم عمران بن الحسين أتكر لي النبي رفاي ميبة رضي الله عنه مطرف بن عبد الله يقول àǹfààní àti kírun لي النبي torí pé النبي لا ànábì láyé ìyàtọ̀ tó ń tábì yìí ọba nàbìláyà àwọn sọ̀hábà ni àwọn balaye nípa báyìí mọ̀tọ́rọ̀ bin abdullahi kan mọ òkèrún ẹlẹ́yà nàbì ìmọ̀ràn bin hussein wa ní sórí gẹ́lẹ́bà lè ti kírun yìí zakara ní sọ̀dáàtà muhammadin sallallahu ó sì tún rán mi létí bá nàbà muhammad sallallahu sallam bí ṣe máa kírun fún wa ife hàn pé bá ti kì í gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà ni anabi kì í tí abu rírà tẹlumi náà gbà lákọọ́lẹ̀ kò síyàtọ̀ nínú nínú wa àwòkọ́lá sọ́lá bínà sọ́láta muhammadin sallallahu alayhi wa sallam irun tẹ́ni ikí yóò irun ti muhammadu sallallahu alayhi wa sallam wa yufham min hadha mafhuma mukhalafatin ntí a gbọ́ yín bí eléyìí táwọn afáńpẹ́ ní mafhuma mukhalafa ni pé àsáwọn sọ́láàtù kan bẹ tọ́yàtọ̀ fún sọ́láàtù muhammad sallallahu alayhi wa ntí muhammad bin hussein sọ fún wa nìyẹn dakara ni hadha sọ́láàtà muhammadin sallallahu alayhi irun tí imran bin hussein wíyí inú hadithi ní anas bin malik náà kírun ìjọ kan ó kírun lẹ́ni kọ́dà ẹni tí ò tó ọwọ́ àlọ́ rìwáyà yìí pé umar ibn abdulaziz òun lọ ṣáájú lọ́ọ́ ṣe ìmáàmù ìjọ náà anas bin malik sì tó lẹ́yìn rẹ̀ ó kírun lẹ́yìn á padà ka hadithi tọ́jọ́ báyìí náà ọ̀nà máa ń pè ní imamatu al-mafdul imamatu al-mafdul pé kì í wá ṣe dandan pé èmi mọ́mọ́ kí ó dùn mọ́sálásí ìyẹn gbọ́dọ̀ tí iwájú bí wọ́n bá ti tiẹ̀ lómi Ah, umar bin abdulaziz yóò tó anas bin malik gbogbo ntẹ̀yàn fi tó yàn sọ̀hábì anabi muhammad sallallahu alayhi wa sallam ẹni wọn gbọ́dọ̀ anabi ọkọjá sọ̀hábì lásán anas bin malik lọ gbọ́dọ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam ọmọ yìí wọlé wọjá anabi ah, ńgbà tó ń náà kẹrùn jọ kan lẹ́yìn umar bin abdulaziz irun tí imran bin hussein wí anas náà fi fáwọn tí ń bẹlẹ ẹgbẹ́ pé mara aitu ahadan ashbaha bisalati muhammadin sallallahu alayhi wa sallam min hadha al nkí rí kí ẹnìkan kírun kan nínú àìtẹ́kù yìí kó kírun kírun rí kọ́ dọ̀run anabu muhammad sallallahu alaihi wa sallam àfihàn ọ̀dọ́mọkùnrin tí ó kírun fún mi nípa báyìí ni pé gbogbo fi ń yé wa pé ní àtàwọn kan máa kí àwọn ọ̀run kan tí ó yàtọ̀ sí ìrún tá anabu muhammad sallallahu alaihi wa sallam kí báwọn anasi bin malik bá ń wílé yìí ní dọ́hùn tí imran bin hussein bá ń wílé yìí dọ́hùn bí wọ́n bá wá wo báwa ti ń kírun lónìí yìí kí ni wọ́n wí torí làwọn náà ń kà yín nísìnyí látún padà máa kà sífàtú sọ láti nàbí.